arákùnrin yìí orí tó bá máa jọba ò ní ṣaláì má jọba arákùnrin yìí jọba nígbà tárákùnrin yìí jọba ìyẹn bàbá wa Ògúnnúsì ẹ má bínú pé mo pè yín lárákùnrin mo fẹ́ mú profile yín láti bẹ̀rẹ̀ nígbà tí bàbá wa yìí jọba onírìṣà ẹ sábọ̀dù wà nú àwọn tó pè é lókòbó bàbá yẹn dẹ̀ ní àkọ́bí ìyẹn ni pé àkọ́bí onírìṣà ti di ọmọ òkóbó ẹ sábọ̀dù pè é lólè ẹ sábọ̀dù ni kò lè ṣe ẹ sábọ̀dù pé lóríṣiríṣi orúkọ arákùnrin yìí gbìyànjú ó fẹ́ arẹwà kan tí wọ́n ń pè ní olórí wúrà ọlá àwọn bíi ẹsábọọdù ò jẹ́ kí olórí wúrà ọlá kó fi ẹ̀mí kan gbé ààfin àwọn tí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹsábọọdù wọn ò mà jẹ́ kí ọba ọjájá kó má gbégbé ayé ẹ̀ wọ́n ní olórí naomi lára títí títí títí títí tó fi kẹ́rù nǹkan tí kò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nǹkan èèwọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ọba tó tó ọba tó níwà pẹ̀lẹ́ ọba Ọ̀ni kò fẹ́ẹ̀ lè pa á yán bẹ́ẹ̀ ni Lizzy tẹ́ ń wò yìí mi ò lè pa á yàn àmọ́ nígbà tí ogun dé látàrí pé mò ń pe àdàbí mo di ẹni tí ó dájú èmi ò pààyàn àmọ́ tán bá ní pẹ́pẹ́yẹ la fẹ́ pa fún ọ̀rọ̀ àdàbí mo ní láti fọwọ́ mi pa tán bá ní ẹdìyẹ la fẹ́ pa àmọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí mi ò lè pààyàn kódà ìmí wọn máa bá mi ṣe ni èmi tí mo rí ìhòhò ẹni tó ṣe part one to one billion fún mi tí mi ò dẹ̀ bá wọn ha ẹ sábọ̀dù dẹ̀ gbé gunshot jáde <laughs> ó ní mo pààyàn bí ọ̀rọ̀ bàbá wa onírìṣà tá à ń bá lọ wọ́n ní arákùnrin yìí lára Ẹsábọ́ọ̀dù ń sọ pé tí wọn ò bá yọ onírìṣà ó ní òun ò ní dákẹ́ ó ní tí onírìṣà tí ọ̀tá wọn ò bá kú ó ní òun ò ní dákẹ́ ó ní àfi tí wọ́n bá yọ onírìṣà o ó ní àfi tí ọ̀tá onírìṣà bá kú okùn yìí pọ̀ olórí wúrà ọlá ẹ̀mí ò gbé ìyá oníyàá ó lọ ẹ má gbàgbé pé lára nǹkan tẹ́sábọ̀dù máa ń sọ ni pé a ààfin onírìṣà ni wọ́n ti ń fún un ní information ààfin onírìṣà ni wọ́n ti ń ṣe gbá ni wọ́n ti ń ṣe àwo gbogbo wa la mọ̀ wípé ó lójú olórí tó máa dúró sí ààfin tí Ẹsábọ̀dù ń sọ fún gbogbo àgbáńlá ayé wípé wọ́n ń fún un ní information olórí yìí kẹ́rù olórí yìí lọ onírìṣà wà kò sí bí Ẹsábọ́ọ̀dù ò ṣe pè é tó ó ní àpọ́n ni ó ní kò lè ṣe ó ló kò ṣiṣẹ́ kò sí ohun tí Ẹsábọ́ọ̀dù ò máa fi ojú ọ̀nì rìṣàrí pẹ̀lú àwọn tó ń bá Ẹsábọ́ọ̀dù ṣiṣẹ́ pọ̀ propaganda yìí pọ̀ tó bẹ́ẹ̀ wí pé ó lórí Naomi wọ́n tún ní kò lè bímọ wọ́n ní àtọ̀ ọ̀nì rìṣà kò lè dọ́mọ kò sí nǹkan tí ọ̀nì tó ṣe tó dáa ní ojú Esabod àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe fracas yìí Esabod tún ṣe kíni ìgbéyàwó ẹ̀gbọ́n ìkan lára àwọn onírìṣà sí méjì sí mẹ́ta bóyá ìgbéyàwó wọn túká àbí ìgbéyàwó wọn ó ó lọ mi ò lè wá sọ ṣùgbọ́n mo rántí wípé ìkan lára àwọn ọkọ ẹ̀gbọ́n onírìṣà Esabod mà sẹ́ẹ̀tì arákùnrin náà up tí wọ́n rẹkọọdù voice ẹ̀ tán wá play online bíi ti Mr Lawal bóyá ìgbéyàwó yẹn ó ṣeé ṣe lẹ́nìí àbí kò ṣeé ṣe èmi ò mọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ wo bí ìyá ṣe jẹ ọ̀tá onírìṣà pẹ̀lú gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ ìyá wọn bàbá wọn ìyá àwọn ọ̀tá wọn láì ṣe àwọn gangan nígbà tó yá olórí Naomi ó finú ṣoyún wọ́n gbé kúrò nínú ààfin Esabod ló máa wá update wa pé arábìnrin yìí ti kúrò nínú ààfin arábìnrin yìí jẹ̀yà títí títí nínú oyún arábìnrin yìí sọ́fà títí títí nínú oyún bí ọ̀tá Lizzy náà ṣe sọ́fà àmọ́ wọ́n sọ pé ti Lizzy Lizzy ṣépè fọmọ òkókó làwọn ṣe ń ṣe ti Lizzy láì ṣépè fọmọ òkókó ẹ̀yin lẹ tẹ́ẹ̀sì mi ẹ̀yin náà lẹ sọ nǹkan tí mo máa wá ta wá sọ. So láì mọ̀ pé ẹ fẹ́ ṣọ́ mi mú ni àmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe rò pé ẹ fẹ́ ṣọ́ mi mú tó aláwùrábí kò ṣọ́ mi mú nítorí pé inú tèmi mọ́ arábìnrin yìí ẹ sábọ̀dù ló máa wá sọ fún wa ó ti lọ o ó ti kẹ́rù ó ti kúrò lé ó ti wọlé àríkẹ́ bá mi bá mi mójútó bà kan tó tún sọ pé wọ́n gbọ́ gunshot jọ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run arábìnrin yìí ó bímọ ẹ̀ṣẹ̀ kan tárábìnrin yìí ṣẹ̀ ni wípé ó ànáòsì ọmọ tó bí bárábìnrin yìí ṣe bímọ Esabod ní oyún ike ló gbé bíi ti Lizzy Anjorin wọ́n ní òun kọ́ ló bímọ arábìnrin yìí go through bully títí títí títí títí títí ah àánú olórí Naomi ṣe mí ṣé ẹ mọ̀ pé olórí Naomi síwájú èmi bímọ nígbà tó kọjú sí mi nígbà míì máa ní ṣe ohun tí olórí Naomi là kọjá rèé ah ayé mà le o àmọ́ wọ́n sá pamọ́ sábẹ́ wípé èmi ṣépè fọmọ òkókó náà sá pamọ́ sí àmọ́ kí ni ẹ̀ṣẹ̀ tí olórí Naomi ṣe wọ́n ní wípé ó fẹ́ ọ̀nìrìṣà nítorí pé ẹ sábọ̀dù ti ajáàkì láìfọ̀ ọ̀tá ọ̀nìrìṣà pé ọ̀tá onírìṣà ò gbọ́dọ̀ láyọ̀ ọ̀tá onírìṣà ò gbọ́dọ̀ ní nǹkan kan nínú ẹ̀ ni gbogbo àwọn tó fẹ́ sọ ilé Ifẹ̀ di London tí wọ́n jẹ́ foreign investors everybody bẹ̀rẹ̀ sí ní withdraw nígbà tí Esabod sọ pé wọ́n ń jí góòlù wa o wọ́n ń jí góòlù wa àwọn tó nílẹ̀ rèé Esabod sanwó pé kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé wọ́n jí góòlù wa wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ ah Yorùbá yorùbá yorùbá a ìbà mo gbèdì fún yín o. olórí Naomi ó yòrò wípé ilé sanmi dùn joyè lọ bá a ṣe wáyé pa máa wáyé bá a ṣe wáyé pa máa rí làárí olórí Naomi odidi personality kan nìyẹn àbúrò àtẹ̀gbọ́n àti ìyá olórí Naomi personality kan nìyẹn bò nítorí wípé olórí Naomi ti fẹ́ onírìṣà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ́ wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ṣọ́ wọn lẹ́sẹ̀ ọba ló ń ṣọ̀yàn lọ́wọ́ ṣọ̀yàn lẹ́sẹ̀ ó wá di pé ẹ́sà bọ́ọ̀dù bẹ̀rẹ̀ sí ní ṣọ́ba àtìyàwó àtọmọ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ olórí Naomi bí gbogbo ẹ̀ ṣe lọ kò yé èmi torí èmi ò kì í sọ̀rọ̀ tí ó máa jẹ́ kí n jẹ̀yà níwájú àṣẹ̀dá now lọ́jọ́ tòní ọ̀nìrìṣà tí kò lè gbójú sókè wòyàn ọ̀nìrìṣà tí kò lè fẹ́yàwó méjì ọ̀nìrìṣà tó lo some years lórí oyè láìsí ìyàwó lẹ́gbẹ̀ẹ́ ọ̀nìrìṣà wá di ẹni tí wọ́n wá tò wípé olórí kan ti wọlé lẹ́nì ìmí ń bọ̀ lọ́la ìmí ń bọ̀ lọ́túnla ó yẹ kó ti yé yín wípé bullying people will never make people to be better. Instead, it will bring worst out of people. Bullying people will make people go gaga. Bullying people will destroy the community beyond repair.